أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسق فون الله وبعلا نجلو أنت رأيك أتيك فون أسواجه دا ألفوا ألشقوا alfawa àgbà nabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábi ní àtàwọn ará ríra àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfawa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sá fàánù ẹ̀yí wa kó láti alkiyama ọlá qur'an alkarim kí ni àtàfin ṣe dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ní sahih buhari tíra ìmáàmù Buhari tí ń kọ́ wa nípa àgbésí ayé wa ọ̀rọ̀ ń pa muamalat là ń lọ́wọ́ kìtàbù shahadat àwọn àlàyé nípa ìjẹ́rìí àwọn ìjẹ́rìí tó bá sojú èèyàn bí bá máa ń pa rẹ̀ kí èèyàn jẹ́rìí sí báàbù 15 labẹ́kanu báàbù ìgbà báyìí báàbù tààbílì oní báàbù tààdìrì nìsá báàbù tí sọ́rọ̀ ń pa ìṣedéédé àwọn obìnrin bẹ̀rẹ̀dù hónà báàdà láàrin ara wọn síra wọn pàápàá jùlọ àwọn orogún táwọn ìdá pèlè orogún láti máa pè ní àwọn alájọgbé wọ́n jọ lọ́kọ̀ kan náà ìmá pèlè orogún yẹn ní dá wàhálà alẹ̀ fáwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa máa wí orogún bí opponent àbí kọ́ bí àwọn tó wá pé wọ́n kálukú wá jà ní orí ọmọ ẹ̀yà lọ́yẹ kójọ máa jẹ́ ọ̀rọ̀ yíwá sẹ̀rẹ̀ nípa màmá wa Sayyida Aisha radiyallahu anha Imam Bukhari ó tún summarize ẹni ọwọ́ ọ̀rọ̀ ìlìkà báàbù ìlìkà bọ̀ 4 pages ló sọ̀rọ̀ ń parẹ̀ ma ẹgbẹ́ bọ́kọ gan bó ti yẹ kó máa fi déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ ó di yé wa àdìs 2661 àdásánà Abu Rabi' Sulaiman bin Dawud وفهمني بعده بع أحمد حدثني فليه حدثنا فليه ابن سليمان عن ابن شهاب عن زهري عن عروة ابن زبير والسعيد بن مسيب والعقمة القمة القمة بن وقاص الليثي وعبيد الله بن عبد الله بن عتبة عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم ọ̀rọ̀ yìí wọ́n gbàdọ̀ gbogbo àwọn tó gba ìsinájì tó wáyé ọwọ́ alọ́dọ̀ mọ̀má wa Sayyida Aisha ó fẹ́rù ìfún wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ṣíyína káàlá al-ifki ma káàlù nígbà àwọn tí wọ́n pọ̀ sí ifki fún àwọn tí wọ́n pọ̀ zinama nígbà wọn wò ó ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ kama a máa gbọ́ àwọn ẹ̀kọ́ tọ́pọ̀ pe ní àwọn alul ifk ọlọ́run gan ròyìn ẹnu kùránì pé àwọn alladhina ja'u bil ifk usbatun minkum àwọn tó ń mú àwọn kan ní ọkùnrin àwọn jẹ́ ní jẹ́mà kan usbatun kan ni mo mo kan group kan ni ọlọ́run ní bó ṣe burú tó ẹ má rò pa burú ló jẹ́ fún yín bal huwa khairu lakum burú ló jẹ́ fún yín torí ẹ̀ mara yín ọmọ rú àwọn tó lè máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ọmọ rú ẹ̀dínmá rẹ̀ mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rín irọ́ ni ó di ẹyin bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí anabi muhammad sallam àti ìyàwó ẹ̀ sayyida aisha radiyallahu anha ó di ẹyin ọlọ́run máa máa ọ̀rọ̀ ọlú ilé anabi muhammad ọlọ́wọ́ sọ fún wa kálíbà rẹ̀ kọ̀kọ́ ó di yé wa kálíbà rẹ̀ kọ̀ ńlákọ́ kò lè yé wa bí mìírí ní ilé bí àwọn kan lóní gbogbo ẹgbẹ́ ní àwọn kan kò lè dáadáa ó ní àwọn méjì ẹ̀ yóò máa yé òbí má bínú ba gbé ó wá di ẹni lọ́lẹ́dì theory theory lóní kò ní practical ó ní theory lóní kò ní practical gbogbo ẹni mo ti dàgbà tó theory lóní ìyá fọ́nì kan lọ́mọ nípa rẹ̀ ẹ̀yìn náà ti gbà kọ̀lẹ̀ mọ́ ń pẹ́ lómi ìyá fọ́n lọ. bó ti rí nù ó di bó ti rí nù ọlọ́run mọ́ta fọ́rọ̀ yé wa.

wọ́n jẹ́ àyà Qur'an nìrọ̀nù náà ọlọ́wọ́ bá mi lè ní àti èyí òní fa'alu lima yurid wáyé lásìkò yẹn for one month ó dìde ṣùgbọ́n wáyé ọ̀wà ọ̀rọ̀ lọ́dà wà lẹ́ lọ́dà nǹkan rú wáyé ọ̀wà wáyé court for one month àmọ́ ìjọba fi kẹsẹ̀ dá Aisha radiyallahu anha kò mọ́ ń parẹ́ kọ̀ mọ́ ń pa ní ọlọ́sẹ̀lẹ̀ kò túnbọ̀ ń pa ìpé rúmọ̀ lọ káàkiri kò túnbọ̀ ń pa rúmọ̀ yẹn kò túnbọ̀ ń pa rúmọ̀ yẹn ilé ìjáwọn Yorùbá náà pé ní ọlọ́rọ̀ àbí etí dídi nítọ́sẹ̀lẹ̀ sí ni ọwọ́ ọjọ́ mẹ́ta ọjọ́ márùn tó mọ̀ ń parí ìdààmú ọgà ìdààmú tó ọlọ́fi wa clear it now Allahu akbar قال زهري إمام زهري كلهم حدثني طائفة من من حديثها حديثها وبعد أو من بعد فإمام زهري وفمي عوان كفمي نكبب ونفمي نرو ìròyìn nípa mọ̀mọ́ wa sẹ́dà Aisha rọ́dí aláàna ẹlòmí ẹnu ọ̀rọ̀ bí ẹyẹ jẹ́ lónìí lọ asipatula o ìpèsè àfẹ́n ní wá ní ìtọ́jẹ́ ti déédéé nínú àwọn ọ̀rọ̀ náà ti wọ́ kàtíwà àìtó كل واحد منهن منهم حديث الذي حدثني عن عائشة وأبيره سيسوى فالوارة ثم مواسيد عائشة رضي الله عنها حصفهم وبعد أم حديث أم يصدق البعض أما أنه وروى من أولين جلسة وليه صليد وليه توتو غير ذلك زعموا أن عائشة رضي الله عنها قالت وكلم بسيد عائشة تبارك كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يخرج سفرا الشيء الله صلى الله عليه وسلم كما تبدل لنا ويعوي تبقى في ترابو أقرأ بين أزواجه يوم مجي لنا أنا ويعوي يعني وصي ببالوتي لا أنا ويعوي كيسان يوم عميلو تبقى ونوني ما يتعدبالو أني كاكولوتي ببا رنياجو إنه مسا تجلو بكناه wọ́n na wọ́n àmúje akra bayna azwaji fa'ayatuhunna kharaja ha kharaja bi'a máa ìtura ọba ní kó ojú rẹ̀ kó jẹ òun náà níbi òmùjáde òun náà ni sẹ̀sẹ̀lá ní fa akara baynana fi na gazaha fa'kharaja sa'mi mọ́ asẹ́gbà ó wá mú di pẹ̀lú wa nínú ojú ogun kẹtọ́ lọ èmi wá ní ọlọ́run ní kí n yege níbi yege yẹn fàkàràtù máa wà báadà máa ọ̀nzílà hijab ní wọ́n sáwù pẹ̀lú ẹ̀ àsìkò yìí ọ̀rọ̀ hijab ṣẹlẹ̀ àti bojú àti gbogbo ara fàánà ahamilu ala haudadin wa ọ̀nzílà fi wọ́n ọmọ aláǹkiri wọ́n kọ́ fún mi àwọn tó máa ilé yìí ẹ̀sìn yẹn ẹnìkan tí wọ́n á kọ́rọ̀ ẹ̀fí mi ibẹ̀lẹ̀ mímọ́ àdúkò sí ẹnìkan gun ẹ̀sìn ẹ̀ ó ti yé kí láàpẹ̀ níbi yorùbá ṣùgbọ́n àgbẹ̀ náà láàpẹ̀ nílẹ̀ yorùbá ṣé sáà ti yé wa já bí ilé kékeré báyìí tó máa kọ́ sẹ́yìn ẹ̀sìn àbí náà kùnú ó máa gún lọ yóò máa wọ́ bí ọmọ aláǹkẹ́ báyìí lẹ́yìn ó ti yé wa náà. فصرنا حتى إذا فضع النبي صلى الله عليه وسلم من غزوته تلك أبا بيرا تتيا في لسجي وقوع في داري في طريق وقوع كفلا وددينا من المدينة أراد داري بوا هافع ومدينة أقود يكا ومدينة أظن ليلة برحيل وانتو كما توني يا جو فوني يونجا كون فقمت حين أبنوا بالرحيل بجواتي قلت الكبير عبد تعصصي مبادي مشيت حتى جاوزت الجيش موالو مبكول أنا مقصودي وفل بسلامي بوني كفل كون كان يوم ولما قضيت شاني مقاري بيا بكاتا ميتان أقبلت إلى رحل معال لبالة وجماعة حتى نفرت صدري فإذا أقبل لي قد من جزء الأصفار قد انقطع ما فوقع يعني معارفة جولد كلمة دايموند مفسوبة جولد مفسوبة أتي كوت مدلج مثلا أتي صنو فرجعت التمس التمس أقدي موافق على الله مثلا مو góòlù yẹn fàábátá ní ìtẹ̀gá ìwọ̀gbáwọ̀ wíwá rẹ̀ yìí ó jẹ́ kí n pẹ́ fàágbára lẹ́rìnà yarhaluna lí fàtàmìlò àwùjẹ́tì àwọn dájì àwọn tí wọ́n máa gbé ní àwọn kàgbọ́n wọn sí ọ̀rùgbọ́n wa nù kí ni a máa ránkí ẹni ọkà mọ́bìnrin láì mọ̀ pé mi ò sí nú ọmọláńkẹ́ ẹni lọ́wọ́ àpọ̀rù ó di wà farahaluhu alàgbàáyìr lẹ́rẹ̀ kóńtò alkab wọ́n bá gùn nínú ọkọ̀ gbàkúbí tí mo gùn tí mo máa tí mo máa gùn wọ́n yà sẹ́bú náà á ní fi gbogbo wọn ní pé ọkàn wọn ní pé mo wà nù ẹ̀ wọ́n ò sí ní pé ẹ̀rì kankan ò sí nù táwọn gbé lọ á ní fi yìí وكان النساء إذاك خفافا لم يثقلن بيان وبن يعني وفوية خفافا هو كي سمع عليك وفوية كلمة مو كتلي يعني بكلك كلمة فوية ولم يشاءن لحم الإمام وفيك ولا روا فإنما يأكلون ألقى الطعام أن جتي أتونك وما جتي لرعا لم يكسرنا قوم حين رفعوا ثقل ẹgbẹ́rún àwọn tí wọ́n gún ẹsìn yìí fatamiru fi gbé hadith ọmọ kékeré rẹ̀ nìyí sẹ́ ń náà ni wọ́n gbé ọkọ̀ rankumi wọn bẹ̀rẹ̀ قدرت اجلي بعد ما استامرت الجيش gbogbo ọlọ́ba ní kí n rí ṣéèdì mi àmá àwọn sójà ti lọ fàjíìtú manzilahum walaysa fi àd nígbà mọ́ díbi tí wọ́n sọ̀kalẹ̀ sí ìbára nìkan kan òun nìkan inú àdújú yìí ìyẹn nìkan kan فاتممت منزلي الذي كنت فيه مباو تنت وقف من مبالو يبيد مبالو يسو سبيه مبالو يقو سبيه كيدي مبالو فظننت أنهم سيفقدونني ويرجعون إليها بدنا كوا مبالو أولا نقوم يسين ونقوم نقوم نقوم نقوم نقوم نقوم nínú ọmọ débi tó máa rí bí mi ò sí bẹ́ẹ̀ wọ́n padà wá láti wá bèèrè eré mi mọ̀mọ́ wá fọ́kà mọ́ wà láàrin bẹ́ẹ̀ gbóòrùn sí gbé mi lọ láàrin pé ọ wà láàrin tẹ́ǹtì rẹ̀ àbíbi tó sọ̀kalẹ̀ sí gbóòrùn sí gbé lọ́nu Allahu akbar wa kana Sufyan bin Mu'tal asalani thumma zakwani min wara'i jaysh òṣìṣẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́lẹ̀ àwọn jẹmọ́ tẹ̀blík bí lọ sí ìjáde tí wo ẹ bá gbéra tán àwọn méjì kan dùn lẹ́yìn sọ pé wọ́n fi wo gbogbo máa ṣe ẹdẹ sí yẹn bẹ́ẹ̀ kankan ìgbàgbé kankan wọ́n dùgbà lọ sàn pé àmì ìgbàgbé kankan gbogbo wọn kọ́ mú bilẹ̀ kan náà àwọn méjì kan dùn lẹ́yìn àgbà àwọn mẹ́ta tí wọ́n ó di eyín ilé ìṣèdédé súnà mi sẹlẹm ó di wa so sofuwan ó wà nú àwọn tí wọ́n dún sẹ́yìn tí alábìbí kí wọ́n wo àyẹ̀mọ́ so òun wà lẹ́yìn ló bá dé قل من وراء الجيش فأذبى عندي منزلي فرأى سوداء أباوة سبت موسوسي فباري دودو دودو أسد موو إنسان نائم فأتاني وباري بني حسن به وبابامي فكان يراني قبل الحجاب أسمى ميسوا ذكي وتتروا حجابك عليه ثم كميني أسمى ميسوا تتروا حجابك عليه أما كميني فاستقيت بارتجائي لو بقول انا لله وانا اليه انا لله وانا اليه راجع توين ولو تابجي ما قلت شنو حين انا قريلته بفر عنكم يتله بفر عنكم يتله وتعد يد بيدها فركبت مبفوت في عنكم بغوري عنكم اكون يسفان كغنا عنكم يا ما ابرس عنكم يعني mọ̀mọ́ wa sẹ́yìn àṣà kan wà lórí ẹ̀rọ̀kúnmí ọkùnrin sáré ọmọ sáré ọmọ ìlà ọlọ́kọ́ fáwọn sábẹ́ lẹ́sàn rẹ̀ lọ́wọ́ akọ àti àtẹ́yìn àjẹ́jì kò dúró àtọ̀sán àtọ̀rú ìtàn lọ náà títí tá a fi débi táwọn sójà ìfìyàn tó tutù dúró àwọn abdullahi bin obey bin salul àwọn munafik aláwọ̀ akpọ̀rọ̀ olórin ibú wọ́n ṣe rí wọn báyìí gúùpù wọn tó ń sí ọmọ tí wọ́n mara wọn ọlọ́wọ́ ọba mọ́lá òjèké ìsìlámù yíwa lọ́fà àwọn gúrùpù wọn ẹlẹ́wẹ̀ tó bá wà wọ́n máa mara wọn kódà abẹ́rẹ́ kẹwàá báyìí abẹ́rẹ́ kẹwàá báyìí kọ̀ọ̀bá tí wọ́n gbílẹ̀ wọn kúrádẹ́n lẹ́kẹ̀ wá bídẹ̀ wà wọn tẹ́lẹ̀ kẹwàá bẹ̀rẹ̀ kódà bá ti bọ́m bá ti ṣẹlẹ̀ sí wọn bí báyìí ó ní àwọn ọmọ bá wọn ọlọ́run kó sàánú wa ọlọ́mọ ti wá ní monafik ọlọ́mọ ti wá ní monafik nífẹ́ àkọ́dá títí wá sílẹ̀ pé wọ́n gbádùn ara wọn bí ojúmọ́ kan wọ́n mọ̀ gbóná ni ojúmọ́ mọ̀ gbóná ni ó ní ní tí ó ṣẹlẹ̀ sí wọ́n tí wọ́n mú simple pé àdéhùn látọ̀dọ̀ ọlọ́run bá rí tó gbé lọ wípé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni pé ashadu nnas balaa ala anbiya thumma salihin fala amsala fala amsala aṣáájú náà bẹ̀rẹ̀ àwọn tí wọ́n máa dẹ́wò jù tí wọ́n máa míwò jù alámbíyà àtàwọn anábì ọlọ́ọ̀bà wasalihun àtàwọn ẹni wasalihin fún àtàwọn tó jọba àtàwọn tó jọba wọn ó di wa tí bá bá wọn tó bá ṣẹlẹ̀ sí wọn nígbà wọn tà sí wọn ó di wa ó ti mọ̀ pé ah, eléyìí ọwà náà wọn difficulties ayé ó ti fi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́sàgbéra gbogbo gbogbo àdáhùn tó bá bá wa mọ́sàgbéra borí ọlọ́ọ̀bá bọ́bá wa imani wa jẹ́ ọlọ́ọ̀bá sàánú